olómi onítèmi ọ̀rẹ́ mi olólùfẹ́ ojú kan ṣáàlàdà ni láyé àtijọ́ ni àdá ti máa ní ojú kan láyé ìsìn àṣẹ rí àdá àwọn ọkùnrin wọn ti láàdọ́ta ojú ojú fifty five àti zero àrùn àti òdo báyìí òun lójú tí àwọn àdó ọkùnrin ní àmọ́ àdáwọ̀ obìnrin ojú kan kò tiẹ̀ tún pójú méjì ojú kan ni eléyìí ni mo fi kí tí mo fi kí káàbọ̀ sórí ètò tá a pè ní fàájì ọ̀sán pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín the only fowo of Lagos Adéfẹ́nwá Fowóṣadé ọmọ onílé ọmọ ọba tó ń tẹ̀ jẹ́jẹ́ àjẹjẹ́ àtẹ̀ gírígírígírí ọmọ olílù ní mi ò fẹ́ kó tú àwọn tó ń bá mi gbé àwọn ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ àwọn làwọn tó ń bá bàbá mi gbé àwọn àjèjì àwọn tí àdá wọn tó máa ń ní àádọ́ta ojú àwa náà máa ń wá fi wọ́n síbi tó belong sí ẹ mọ̀ pé wọn kì í máa ń da ẹrú wọn kì í máa ń dà pọ̀ mọ́mọ́ àmọ́ lágbọ́nà àti èmi àti ojú tẹ fi ń wò mí ọlọ́run ò ní ṣe lójú ẹrú ojú ọmọ ni wá ọmọ ni wá ọmọọba ni wá ní ayérayé títí ayérayé ọmọọba náà ni a máa máa jẹ́ ẹ káàbọ̀ sọ iléeṣẹ́ amóhùnmáwòrán Orísun tẹlifíṣàn níbi tẹ́ ti ń gbádùn ètò tá a pè ní fàájì ọ̀sán báwo ló ṣe lọ́dọ̀ yẹn kí ló ń ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan gangan lọ́dọ̀ yẹn tí ò ká máa wojú fún bó ṣe ń sọ ojú tí gan lè sọ tó bá ti package tẹ bá ti ń wò mí dáadáa tẹ bá ń wo ètò mi lójoojúmọ́ wọ́n máa ṣe kí ni pẹ̀lú ìmúra mi pẹ̀lú oge mi pẹ̀lú ẹwà mi makeup mi ó nìkan ló máa gbé yín débẹ̀ ẹ má gbàgbé ní gbogbo ìgbà kẹ máa wo fàájì ọ̀sán láti aago méjìlá títí dé aagogo kan ọ̀sán lẹ máa máa gbádùn ètò tá a pè ní fàájì ọ̀sán ẹ má gbàgbé ọmọ ilẹ̀ mọ̀. mo tún wá nílé ìyá ẹ jẹ́ kí n tẹ̀ kíra mi délé màá mi. ìyẹ̀rú òkè ọmọ ọlọ́fà mọ̀jọ ọmọ abíṣijókọ ìjà kan ìjà kan tí wọ́n ń jà lọ́fà nílé ọlálọ́mí ó ṣojú èbè ó ṣojú koro lóko ká ní màmí wà síbẹ̀ ká ní òbá láwọn ọlọ́lọ́ ní kí màmí wà bẹ́ẹ̀ ìjọ yẹn à ah, bóyá àdàgùn bá ti lójú ọgọ́rùn-ún àti tó tẹ̀ fi jẹ́ fifty lẹ́nu bóyá àdéhùn bá ti ní ọgọ́rùn-ún ojú ẹ̀yin ọkùnrin kò sí nǹkan tó ń jẹ́ àádọ́ta ojú ojú kan báyìí ló yẹ ká dà yín máa ní àdá tí yín dádì tẹ̀ ń wò mí ṣojú kan làdá yín ni ẹ má purọ́ mọ́mì tó ń wò mí gan-an obìnrin kan àtẹ́ka àwọn kan tún. ó ṣe kí ni mo gbé e fún wọn àdá tí wọn báyìí bóyá bí ojú igba two hundred ló máa ní àwọn obìnrin kan wà tó jẹ́ pé ah wọn ò yá wèrè o àmọ́ ṣe rí orí wọn yìí ó ń calculate ní twenty four seven irú yín bẹ́ẹ̀ ibi tẹ́ bá wà. òṣùbà yín rèé o ẹ̀yin bá mi tí mi ò rí o tá a rí ìrìn ẹsẹ̀ yín o òṣùbà yín rèé o ẹ kú gbádùn fàájì ọ̀sán pẹ̀lú ìwọ̀n yín ọ̀rẹ́ yín Adéfẹ́wà Fowóṣadé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ níbi tẹ̀ wà yẹn ṣé fàájì yẹn ṣó ń pọ̀ bó ṣe yẹ kó máa pọ̀ ṣé ó lọ bó ṣe yẹ kó ń lọ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín ṣẹ́yìn gan gbé wọn débẹ̀ àbí ẹ̀ máa gbé wọn débẹ̀ èmi nìkan lẹ̀ ń dúró dè ah ó wáyé pé èmi nìkan lẹ̀ bá ń dúró dè kò sí problem gbà yẹn èmi gangan máa ṣe kí ni àtẹ̀mí àti àtẹ̀wọ̀n agbéra wà débẹ̀ ni ó yá ẹ jókòó ẹ kúlẹ̀ káwọn padà sọ́rọ̀ tẹ̀sẹ̀ ń gbádùn lọ́wọ́lọ́wọ́ ta pé fàájì ọ̀sán pẹ̀lẹ́ mi ọmọ yín ọ̀rọ̀ yín olólùfẹ́ yín fowó ṣadé ni wọ́n ní fowó of Lagos ọlá fowó of Lagos is a counterfeit lẹ́yìn mi kò sẹ́lò mi síwájú mi fowó of Lagos nìkan náà ni ó yẹ mo fẹ́ kẹ́ tí lọ gbádùn orin méjì mi ṣe ti ṣe tán ibi tẹ́ bá wà ẹjọ́ ni onódọ́lé moment pẹ̀lẹ́ mi o ẹ ṣe kí ni ẹjọ́ dáadáa ẹ wò gbogbo nǹkan tí ó tó ṣì máa ṣẹ́kù Nigeria go better problem no dey finish ṣoṣo ti yín bẹ́yìn. ẹ jẹ́ ká lọ gbádùn orin méjì àkọ́kọ́ òun náà ni running to you by Chike featuring Timi ẹlẹ́ẹ̀kejì òun náà ni trailer by Yemi Alade mo ń bọ̀ mi ti di rárá ẹ kúlẹ̀ ẹ káàbọ̀ padà sórí iléeṣẹ́ wa amóhùnmáwòrán Orísun tẹlifíṣọ̀n ẹ wò láwùjọ àpè méjì gbogbo nǹkan tẹ́ ti ń wa orí ẹ̀rọ amóhùnmáwòrán wo lẹ́tẹ̀ ti gbádùn rẹ̀ kò possible lẹ́yìn orísun orísun náà ni síwájú orísun orísun náà lè máa máa bá ní gbogbo ọjọ́ ayé ayérayé ayérayé orísun lè máa máa rí ó yá mo fẹ́ kẹ́ tún gbádùn orin míì tá a pè ní. o bèbí o jà wá jà wá o láti ẹnu Davido ó ẹja lọ mọ̀ bọ̀. my baby jọjọ wá my baby jọjọ wá jọ̀wọ́ o irú ẹ̀yin ò bébì tẹwà ní gbòòrò ayé tẹ́ pàwọn brọ́dà ń bẹ́yìn tẹkọ̀ lọ ń ṣapá bíi tọ́jú pé ẹ fẹ́ gbé ṣánlẹ̀ ó dáa ẹ má bínú on their behalf mo bẹ̀ yín ẹ má bínú nǹkan tí bọ̀bọ̀ ṣe wọn ní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin bọ̀bọ̀ náà tó jẹ́ pé máa ń ṣe ò all the time ẹ̀yin ará ilé Davido tẹ máa ń bí obìnrin ní gbogbo ìgbà ó yá ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ ò bébì mo promise yín pé àwọn brọ́dà wọn máa ṣe nọ́mà lẹ́nìí àkórí tá a fẹ́ yàn nànà lé lórí òun ni àkórí tá a pè ní wípé kí ni nǹkan tó fà á tó jẹ́ pé wọléwọ̀de ọkùnrin àti obìnrin nígbà tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ó máa ń mú yàn lọ́kàn á mọ́kùnrin yẹn lọ́kàn á mọ́bìnrin yẹn lọ́kàn tí obìnrin ọmọ pé ha eh, in fact ó dàbí pé mo ti mọ Kúnlé bíi twenty years ago ni ọkùnrin ọmọ pé ha kí n dẹ̀ mọ̀ kí n ti miss owó ṣadé láti rí thirty years ago bóyá yé mi ò bá ti dájú bó ṣe wà lọ àmọ́ nígbà tó bá yá tó bá dé sáà kan àwọn méjèèjì yẹn ṣẹ́ mọ gbogbo ìfẹ́ wọ́n lè pera wọn bíi thirty times ní àárọ̀ ní àárọ̀ ni mo pe o tó yẹ pé lọ́sàn-án lè pa bí hundred times alẹ́ in fact wọ́n máa sọ̀rọ̀ mọ́júmọ́ ni àmọ́ tó bá di sáà kan ìfẹ́ yẹn kò ń ṣe pé fẹ́yìn ò ní sí mọ́ bọ̀ tíṣẹ́ mọ́ àwa di pé gbogbo kọ́lé nìyẹn.